أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan la tọrọ àlékún ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ àtìgẹ̀ ọlọ́run kó máa bá wàrà alẹ́ ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé lánàá wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama. abẹ́lọ́n bí rọmọdọ́nà ṣe ń súnmọ́ wa rọmọdọ́nà 1447 táwa náà ń súnmọ́ ìpàdé wa ọlọ́njẹ́ ó jẹ́ tayọ̀ àtàláfíà o ọlọ́njẹ́ á tún ríṣẹ́ olóore ṣe ń bẹ̀ o gbogbo ń tá a ṣe tá a fi wọ àlùsánná ọlọ́njẹ́ á rí ṣe ń bẹ̀ ọ̀làlá haúlà wàlá kúwátà ilá bíláì àlàálí yìí láì ní fi àsìkò ṣòfò. tira tí à ń bá lọ náà ni muharramatun istahana bí annasu yajibu lahadaru ha. èyí tí àfáà wa sheikh Muhammad Saleh al-Munajjid tí wọ́n kọ tíra yìí ló ń ṣàlàyé fún wa àwọn nǹkan oríṣiríṣi tó jẹ́ èèwọ̀ àwọn nǹkan tó ṣe tó jẹ́ pé ara èèwọ̀ ní kọjá ọyẹ kí mùsùlùmí tó fẹ́ rí ọ̀nà ọlọ́run ọyẹ kó sọ́ra fún àwọn nǹkan yìí èèyàn ó sọ́ra fún èèyàn ó jìnà sí lẹ́yìn ìgbà tí a lo ọ̀sẹ̀ bíi mẹ́rin lórí ọ̀rọ̀ àzínà ìwà sínà eléyìí tó ti di fọ́nkálé kódà ó ti dáàrin àwọn ẹlẹ́sìn àwọn nǹkan tó ń fa sìnà asọ asọ tó pọ̀ kọ́lọ̀ ń kó làwà o àwa bọ́ síbi àlìwáàt eléyìí táwọn ìjọ lúùtù ń ṣe ànábì wa lúùtù alẹ́ ìsálàm àlìwáàtì ni kọkùnrin àtọkùnrin kan máa fẹ́ra wọn kan máa súnmọ́ra wọn kan máa bára wọn ní ìbálòpọ̀ eléyìí tí ọlọ́run ní kọ́ máa wáyé láàrin ọkùnrin àtòbin àwọn olùbí òwú àwọn so a ti sọ pé àwọn ìjọ lútù yìí jẹmọ́ alọ́lọ́run fi ìyà mẹ́rin tó nípa jẹ wọn fẹ́ ìgbàgbé a ní tọ́lọ̀ ń ṣe fún wọn kò ṣe fẹ́ nìkan rí ṣáájú tiwọn torí pé táwọn náà ṣe ẹnìkan ò ṣe rí ẹ ń bá bẹ̀ ṣe ń tẹ́nìkan ò ṣe rí ojú rẹ̀ náà ó ṣe kí ni yóò rí tẹ́nìkan ò rí rí so lọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ wọn bí ẹ̀yìn ìjọ lútù yìí ah máa ń sàbá kọ̀kún bí i amin ahadin mìíràn làálàmì kọkùnrin àtọkùnrin ọmọ bára wọn lò pọ̀ ẹnì kan ò fẹ́ rí nínú gbogbo àgbáńlá ayé tèmi ọlọ́ọ̀dà ẹ̀yìn lórí ibú ṣe gbogbo ẹni tó bá bẹ̀ ti lè mú lànà bú kan wá àwọn tó bá ń ṣe lẹ́yìn rẹ̀ yóò máa tó gba ẹ̀ṣẹ̀ òun ni àwa láwọn ìjọ lúùtù yìí nínú àwọn àdánwò ojú wọn fọ́ wọ́n gbé wọn láti lẹ̀ lọ sókè báyìí wí wọ́n lẹ̀ mọ́lẹ̀ òkúta wọ́n wá ń rọ̀jò òkúta bí ìgbà téèyàn katapọ́ọ̀tù òkúta téèyàn bá ń bọ̀ látòkè báyìí pápápápápápápá sọ kékeré ibo tó bá láwọn tó mọ katapọ́ọ̀tì tàláyé tó bá júyàn lórí cocoa just twenty five story building nìbàdàn bíi tó bá láwọn tó mọ katapọ́ọ̀tì ta láàrin twenty five story building òkúta márùn-ún lè bá yàn pápápápápápápápápá kó tó lóun ọjà bọ́lá tó kọ zed òkúta márùn-ún katapọ́ọ̀tì gidi àfà yọ̀ọ́ láǹdì láì ọ̀tọ̀ ni wàhálà kọjá bọ́. ọ̀tọ̀ ni wàhálà pé he was catapulted with what with stones ẹ̀sìn wàhálà ti mélòó ọ̀kẹ́mẹ́ catapult yẹ kéèyàn ọ̀kẹ́ ìjàbọ́ látòkè wálẹ̀ ó kù lẹ̀ oòrùn dégedége ni káwàtẹ̀ sọ pé ọlọ́wà lọ wà ọmọ pé nǹkan bọ́ sí ọlá ìdí ọ̀wà jẹ́ òkú wọn tó wá catapult yẹ lókúta òkúta tó nípọn òkúta tó wá láti inú ọ̀nà Owune, ni bákan náà wà á rúsábà alẹ́ inú ariwo kú gidi tí ó jáwọ́ ládàtú àbẹ́ bá wọn ọlọ́ntọ́nà sáwọn àjọ burúkú yìí àfà níyẹn ló fà tọ́jẹ́ wípé tọ́lọ̀ ń ṣe fún wọn láyà nàbí lóòtù ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ ní ìkàrí ọlọ́run má ṣùgbọ́n nínú ṣẹ̀ríà wà fí ábì yìí nínú ṣẹ̀ríà tọ́lọ́ọ̀tọ́ ànàbí wa Muhammad sallallahu ala e, nínú the most authentic ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ jù òun ni kọjẹ́ pé a pàwọn pelu pẹ̀lú Ah, àfà mọ̀rọ̀ kan àwọn àfà wa tí wọ́n kẹ́kọ̀ọ́ Saudi Arabia wọ́n ní ẹnìkan tó wà kí wọ́n pa ń Saudi wọ́n pa lójú àwọn rí àfà ùsáàsù wá láwọn ò lè jẹun bẹ́yà tí ìfẹ́ ìdíjọ́ kẹta àwọn kọ́ ni wọ́n pa o wọ́n pa àyẹ̀mí kéde o wọ́n ní bá bùjẹ́ dẹ̀ mú àwọn wàhálà bá wọn báwọn ṣe ń lọ kírun gan pẹ̀lú ẹkún ni pẹ̀lú bànújẹ́ Ah, tí ìtàwọn ke ìfẹ́ gbọ́ nù òun ìfẹ́ gbọ́ pé kán pààyàn ṣùgbọ́n gbàgbọ́ ẹ̀fẹ́ gbọ́ kán pààyàn lánàá ìṣẹ̀ríà àwa ń gbọ́ bí wọ́n ṣe ń pààyàn nílànà kíni o kírímínà tán pààyàn fẹ́ kidnapu èèyàn tó bá jẹ́ pé ṣẹ̀ríà ń pa àwọn ọ̀daràn ṣẹ̀ríà gbogbo àwọn tó ń hùwà abú tíṣẹ̀rí àníkè àìwá abúlẹ̀ wù ìtẹ́yìn bá kò lé ayé ayé ó ṣe ní àwọn èèyàn ọ̀fẹ́ gbọ́nù ayé wá ń dàrú. ẹ bá tó wá jẹ́ mùsùlùmí tó jẹ́ pé ọkẹ̀ dàrẹ̀ ni wọ́n pa bí wọ́n ṣe pa ó tún ti fọ̀ mọ́ kò ní jí àwọn lọ́dọ̀ ọlọ́run sẹ́yìn pé tíṣẹ̀rí àtúnṣe kí ni ó tún yàtọ̀ ìjọ pé ìjọ tí wọ́n páhùn mùsùlùmí ni ó ń kírun ó ń gbàwẹ̀ ó ń lọ ájì o pípa yẹn máa jẹ́ kàfàrà fún tọ́lọ̀ ó fi fọ̀mọ́ tí ó pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ kìí ṣe pípa kẹ́kẹ̀ wéṣì èèyàn pípa ti ìkọ́ mọ́tòlẹ̀ ọdúnjì ọlọ́run gbogbo dọ́tà àbáwá bọ́ lẹ́ńtọ́ yọ̀nú sí ni ó àfáà níyẹn ló fà á tọ́jẹ́ pé wúwà òkú bá tú àlìfáà ìlì wálímọ̀ fòrúlìbì nínú ìjọ tiwa yìí ọkùnrin àkọ́kọ́ ẹnìkan ní ọkọ̀ bẹ̀rẹ̀ ní àwọn ọkùnrin I love you ẹni tọ́kọ́ bẹ̀rẹ̀ òní fa ìlú ẹni tó I accept òun ni mọ̀ fún rúlù atọ́kùnrin àkọ́kọ́ tó bá ọkùnrin kejì lò pọ̀ atọ́kùnrin kejì tí wọ́n bá lò pọ̀ á pa àwọn méjèèjì tó bá ti já sí pé wọ́n jọ agree voluntarily jama sóyè àbí òye o ìdàkánà ìdàkánà àríbọ wọ́kìyà àwọn méjèèjì jọjọ́ ló sí wọ́n jọ sẹ̀fà rẹ̀ ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan lọ fọ́ọ̀sì ọkùnrin kejì ẹni tí wọ́n fọ́ọ̀sì wà nípa òun ọ̀lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́ ẹni tó fọ́ọ̀sì èèyàn lórí burúkú lásìpàá afọ ní ìlànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam nínú àdíìsì tàbára tọ́dọ̀ àfáà wa Abdullahi ibn Abbas radiyallahu anhuma tọ́lá nàbí sọ wípé man wajadtu mọ́wù ya'malu amala qawmi Lutin fa l-fa'ila wal-maf'ula bihi Ànábì wa sallallahu alaihi wa sallam ó ní gbogbo ẹ̀ńtẹ́ ẹ̀ ti lè gbámú tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀jọ́ lóòtù àwọn arọ́pẹ́ àtọkùn iná bá rọra wọn mọ́ náà gbó kan sẹ́ẹ̀mọ́ tó tiẹ̀ wá tẹ̀lé adúgbòlódò lọ nàìjíríà ẹ̀ lè rọ́pò nǹkan fẹ́ ṣe wù nǹkan bá ń kò lè fírì ní nàìjíríà tí wáyé ó lè fírì nílùú àwọn ẹranko nílùú àwọn <laughs> ìlú àwọn dàdádélé ní nàìjíríà ò lè ṣe comfortably nínú kẹwàá kọ̀rọ̀ kan nínú kẹwàá lóògbó kan nínú kẹwàá inú kòtò kan nínú kẹwàá lé ahóró kan torí pé gbogbo ayé gan mọ̀ pé ọkùnrin àtọkùnrin èyí ṣe kiri wọn èyí fẹ́ ra wọn ọlọ́wà dúpẹ́ lọ́dọ̀ rẹ o mọ̀ sí ẹranko ìṣesí ẹranko ànábì lẹ́ pa àwọn méjèèjì ni o àfáà wá rí mọ́ bọ̀ fi Wa anyị waa chile a mụrụ ọdịnihu leta i lamụta kumfiyas laa dina, ala dina ma dọgbu, bisa babiri faahicha. Kamau dị n'ịdari naqọọtị yadullu ala ashayin mini xikima ti shariịa site a yi na-adịghị ọkụ batụ na balịu gatị. Afọ ole ihe nye eze e, na ọ̀pọ̀lọpọ̀ àwọn àjàkálẹ̀ àrùn àwọn àrùn bú eléyìí tí ó ṣẹlẹ̀ sáwọn tó ṣáájú wa lọ àáfàá láwọn àìsàn yìí ń ṣẹlẹ̀ bí sábàbí lè fa iṣà ni sẹ́ẹ̀mọ̀ páwọn ìwà àbàjẹ́ ìwà bú eléyìí tá wù iná ló fa ìwà àbàjẹ́ ni ìlọ́fà ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tí ń pààyàn tí ń já ìsàn tó jẹ́ pé àwọn èèyàn ń kó ń bí ìbálòpọ̀ ọkùnrin eh, àwọn àdánwò míì náà ọkùnrin sóbe àwọn àdánwò míì eh, irú nǹkan báyìí àwọn àìsàn pé sábàbí rẹ̀ yóò lè ìdìsí kú fún gbogbo orú àwọn àìsàn wa pé ara ọgbọ́n tí ń ń bí tí ọlọ́run fún tó gbé kalẹ̀ nu pé tẹ́ ẹ bá ti mọ́kùn àtọkùn tán fẹ́ máa bára wọn lò pọ̀ wọ́n fẹ́ máa ṣe lọ́kọ láya orí àwọn méjèèjì ẹjọ́ kò lọ́rùn wọn kí la láti pa wọ́n nínú ìjọ tí wá ń ìdà ẹ orí wọn sọnù ni wọn ò tó dé èèyàn láyé ìyókù díjọ́ gbèdé ẹ bá wá jẹ́ pé tó ṣe ìdíjọ́ tí wọ́n gé orí ẹ̀ iṣẹ́ rẹ̀ tó gbé wàlùjọ náà ẹ ti ṣe ìrọ̀bà tó gbé wàlùjọ náà ọkọ ji ṣòfò láyé yóò tún jíyà ṣòfò náà jáàmù ọlọ́pọ̀ sí wá kéfè yóò a ti fi ìwà akọkùnrin àtọkùnrin kan máa súnmọ́ra wọn a fi kì ń bẹ̀wọ̀n ní nǹkan míì tó tún jẹ́ èèwọ̀ náà rùlé àti mi ń fi rọ́ọ̀ṣì بغير عذر شرعي بغير عذر شرعي obìnrin tẹ́ lẹ́yìn tẹ́ sùn pàápàá ẹ̀yin ọkọ ẹ̀yin lọ̀rọ̀ ìbáwí ara rúwà bú tọ́jẹ́ àrámù tọ́jẹ́ ara ń tọ́lọ̀ ń ni kóbìnrin ọmọ ọkọ oorun fọ́kọ sẹ́rí tíra tá ń ká yìí bó ṣe wúlò fáwọn ọkùnrin ló wúlò fẹ́yìn obẹ mọ bẹ lọ́ọ̀lọ́n jẹ́ ká lùkú ó lè di tiẹ̀ mọ́ ká mọ́ bá ṣòfò lọ́dọ̀ ọlọ́run gbogbo bí fẹ́ bá mọ̀ tí wọ́n ń kọ orun fọ́kọ ẹjọ́ ẹfẹ́ di lẹ́tọ̀ ìsí wọn kan gbọ́ àní fẹ́ kọjẹ́ pé nǹkan kékeré ìní ọ̀sọ̀ wa dò lórí ibú lọ́rùn gbogbo ẹ̀yin obìnrin tẹ́ẹ̀ ti wà ń lé ọkọ ẹgbàṣẹ́ kí mọ́lẹ́ ṣe sùúrù dẹ̀ ní ọlọ́run nìkan ló sì lè san yín lẹ́san tẹ́ẹ̀ bá wá fẹ́ sọ fọ́lọ́run pé wàhálà yìí pọ̀ ẹ̀ ń sọ fọ́lọ́run pé wà ìtí ọ̀dà yín lọ́kùn ẹ̀ ń sọ fọ́lọ́run pé bó ṣe dá yín lóbi ọ̀tẹ̀ yín lọ́rùn ẹ̀ ń sọ fọ́lọ́run pé ẹgbẹ́jọ ọlọ́run lọ nìyẹn sẹ́ẹ̀rí gbogbo obìnrin tó bá ti lè ní yẹ́ẹ̀sì I do mo fẹ́ fẹ́ ọ ìtọ́ sọ pé I do ìtọ́ pamọ́ sábẹ́ rẹ̀ pọ̀ ìwọ ọkùnrin mo kọ́ fẹ́ gbà fún ọ pé ọmọ gbádùn mi ìmọ̀ tẹ̀láṣẹ rẹ ìmọ̀ lóyún fún ọ ìmọ̀ bímọ fún ọ ìní forúdùọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ní gbogbo obìnrin tọkọ rẹ̀ bá ló yá lọ́bá ní òsì tọ́jọ́ ọmọ ti pọ̀ ńlẹ̀ àwọn tí mo jẹ́ kóbìnrin ní ọmọ akọ oorun nìyẹn ọmọ ti pọ̀ ńlẹ̀ ẹgbẹ́ wápọ̀lẹ̀ wá solúsọ̀ sí òfin ní ara yín wo oyún òfin ẹ wá mọ ẹwẹ́ tí ń sọ bá wá ṣe mọ́sínà lọ́la gbòòrùn àfikà ni ìkàní èsè èèyàn rí ṣé oníṣe ẹ̀rú ọmọ ọ̀bọ̀ ọmọ ńgbọ́ ọkọ ti fẹ́ yàwó mi ó ti di pé ọkọ òun nìkan náà ni kò síbò méjì ó ti ọba ń oorun wá rí pé ọlọ́run ti ti méjì ó ti mọ̀ bí àbùkátà ẹ tó ti ní òun ọgbà ọmọ ẹyin ọmọ ti pọ̀ ńlẹ̀ òun ọ̀fẹ́ lóyún ẹ̀rù òun ẹ̀dì rí rẹ̀ pé àwọn tọkọ bá súnmọ́ yín lè kò ní doyó kò ní lè sọ́ọ̀tà gbé èmi ní kí náà kọ́gbọ̀kọ́ mọ́ mi ní kéde o mọ́ mi lọ́wọ́ àníyàn burúkú ni. ọbẹ̀ nínú àwọn obìnrin tọ́já sí wípé kí wọ́n tó ń ṣe náà fílà lóru àkà nínú tíra wọ́n ní wọ́n lọ ọkọ̀ wọn ìrì ọkọ̀ mi olówó orí mi mo fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ mo fẹ́ jọ́sìn fọ́lọ̀ alákàfíyà hájà àkà nínú tíra bẹ́ẹ̀ nínú àwọn obìnrin sálà wọ́n ló máa ń tẹ̀lé bí òru kan kọ̀dẹ̀dẹ̀ kí náà bí òru kọ́ sọkọ rẹ̀ ló ń sì mẹ́ wọ́n ní yọkọ̀ lọ bọ́kọ̀ ẹ̀ sàlámù aláìkùm anàkùn ńlá yọ mi tẹ́ ẹ fẹ́ kanlẹ̀ bá ní mi ọ lọ sàlùwàlà ala wá bẹ̀rẹ̀ sí ní náà fìlà àwọn obìnrin tó jẹ́ pé wọ́n jẹná ju ọkọ wọn lọ nínú ọba fẹ́ torí mọ́ fẹ́ ṣe lọ́hùn ni lára ọkọ lọ bọ́kọ rẹ̀ toró mọ̀ fún yín àwọn àdíìsì míì náà tó wà ìsàbù rẹ̀ rà yà lọ bọ́kọ̀ ẹ̀ tọ́kọ́ bá ní wípé bùkátà wà yọ wà kó rọra rẹ̀ fọkàn gbọ́ kọ́ bá súnmọ́ fẹ́jọ gbádùn ara wọn tán yọ wà lọ jẹ́nẹ́bà yọ wà àlùwà láti wà lára jẹ́nẹ́bà tẹ́lẹ̀ yọ wà bẹ̀rẹ̀ o jẹ̀mọ́ ṣé wọ̀ dáa níwájú ọlọ́run tó rú àwọn obìnrin sálà àwọn obìnrin àwọn ẹni rẹ̀ fẹ́ ti lọ yìí àwọn obìnrin tí wọn ò fi ẹ̀tọ́ ọkọ dùn wọn nítorí ẹ̀tọ́ ọlọ́run kí ni wọ́n torí ẹ̀kọ́ oorun ní ìsìn ọ̀fẹ́ fi àjọkọ rẹ kí ló ń torí ẹ̀kọ́ oorun torí pé obìnrin méjì láàrin ọdún kan òbí kan January ọdún bí kan lékè o December àsálà ìmòrì òfò tí ẹ̀ ní ọ́ torí pé obìnrin méjì ọdún kan lọ bá ń kọ oorun ó ti ẹ̀ móore wà láàwọn kan ti má rí twenty years wọ́n bẹ̀rẹ̀ fún wọn ọlọ́run gbogbo àwọn ọmọ ìyá wa tán wà ń bẹ́ẹ̀ tí mo tẹ́ ń sọ̀rọ̀ yìí ọkàn mi kan bí ọ́ ní bá mi fún wọn lọ́mọ àdùnnú ojú àwọn kan gbàdúrà wọ́n lọ múra wọ́n lọ bí ájì ọlọ́run wá fún ọwá tó ń kọ ohun èèyàn bú àwọn afọ wa ní tó lè jẹ́ ọkọ̀ oorun kí ni nǹkan tí ọba sì lè ra fún ni kì í pé yọ ọkọ̀ oorun gan yóò fi ọ̀rọ̀ tútù bọkọ rẹ̀ sọrọ ìwọ náà máa wò tí wọ́n lè bá sọ wọn ṣe operation fún ìyàwó ara menstruation kò nifas wa tó kì <laughs> anakobola ìkànnìyí anakobola kílàpẹ̀ yìí wọ́n sọ pressure fún mọ̀ kí ìnira nìkan ara ẹ̀ gan tó tutù àbọ̀mọ̀ pressure ni wọ́n tọ̀ bẹ̀ bọ̀ lára ẹ̀yin wá kọ́lẹ̀ ẹ̀ fẹ́ tẹ̀ kankan lẹ̀ náà dájú <laughs> tẹ́ ń bàjọ́ ní o nìyẹn. jẹ́mọ́ ó yà bí òye àbí bẹ́ẹ̀ tí ẹ kọ ìwọ gan rí péyàwó rẹ wà láìkè ṣe fún pretend ìnira bẹ̀ fún gan irú wo pé tó wá rí màá náà wà lo ikímọ̀ bí wà láì ọ̀rẹ́ mi ni ẹ bínú àbù wà láìkè ṣe kí mo fẹ́ kọ orun fún yín èyí náà para mi ọ̀yà láti jẹta ni wà láì ọ̀rẹ́ mi ni wọ́n tàbí kí n bá yín ṣeré ẹjọ́ wà láì bá ní ẹ fẹ́ wọlé kalẹ̀ ni. ilẹ̀ gbádùn ẹ̀sánú mi fẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìyàtọ̀ ń kọ o àfáà ní ẹjẹ́ agbájí ṣe Abu Hurairata a ní Abi Hurairata radiyallahu anhu àní nàbí sallallahu alaihi ọmọ sáká yọ́nú sí wọn ló jí sí ọlọ́run ọba ń sọ báyìí pé fàbáàtà godban àléyá láàánátí alùmọ̀láyíká àtà tó síbí ha wọ́n lánàbí ní ọkùnrin kan bá pè ìyàwó ẹ̀ pé my dear my lover àbókọ tí kálùgbà wọn pèrà wọn àbú ṣùbẹ̀rù àbú ṣùbẹ̀rà àbú nokia àbú samsungi ẹmọ ọkọ̀ tẹ́ ẹ máa pèrà yín kálùkù ló ọkọ̀ tẹ́ gbogbo tẹ́rí ẹ ma fẹ́ra yín umu ụmụ umu ọkọ̀ eh, ọkùnrin wá pèyàwó rẹ̀ pípè tó wá pèyàwó ẹ̀ kó ní òun bu búrẹ́dì o kò ní ọmọ òun ṣe

sọ̀rọ̀ káàdé bí mo rọ̀ sọ ọ̀pọ̀ ìwọ tó ọjà pọ̀n kò lè tí ì yé wọ báyìí àwa tá a ti níyàwó gbòrògbò ti yé àwa málàǹsẹ̀ ti níyàwó ẹ̀ ti níyàwó kò lè yé ẹni tó fẹ́ yàwó fẹ́ẹ́dúgbọ́ fẹ́ẹ́dúgbọ́ kẹ́ẹ̀kù àtàwájámọ̀lá ní káyì tọ́wálẹ́gbẹ̀ẹ́ fọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ní bàtí náà ṣùgbọ́n kò rọrùn wọn ọlọ́run ṣe rọrùn kò lè yé tó kẹ́ ẹ̀rẹ́ ni o kò lè yé ní bá ń sọ àwọn bàbá bàbá tó jókòó ìdí òyì tó orí tọkùnrin bá pè ìyàwó ẹ̀ tó bá ṣe lò àwọn ọkùnrin inú máa bí wa ni a máa wá kara ọmọ téèyàn bá pè láti kọ̀ọ̀kan ní èèyàn nàta yé ẹ̀ta èèyàn kara ti ìyá mọ́ ọmọ ọkẹ́ tí wọ́n ti wà náà kọ̀ gbádùn ni o ìyá lọ́sẹ̀ ọmọ lọ kara <laughs> ìtàmàjé ṣùgbọ́n wàhálà ìlú máa bí ìyẹn ni Anabi ma ẹbí sọ ọlọ́ba ní kánàbí wa Muhammad ẹ̀yin obe mọ bẹ̀yìn torí ọlọ ẹ má kọ fọkọ yín mọ́ ẹ rí pé ń sọ̀rọ̀ yìí ẹ gbọ́ mi Anabi ma ń rẹ̀ túmọ̀ sí ìbínú kíra pé obìnrin wá ìtọ́jà ní òsì sí ọkọ wá bínú ìgbà ní ìdẹ́jẹ́ sọ fún ọkùnrin ní ìkèrò orónsò dáadáa torí pé ó ní ṣe pẹ̀lú emotion àtọkàn mọ̀ bọ̀ wá síbi tẹ́yìn obìnrin náà máa rèé jò pé ẹni tó ọkùnrin náà bá wá kọ mọ̀ bọ̀ wá bẹ̀ mọ̀ kò bẹ́ẹ̀ béèrè rò akọ́jà bí sọ náà wá bọ́ síbi náà máa rò tọ́ra wọn àsálàyé ọkùnrin tí ara ẹ tó fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ síyàwó wa yarí àkọ́kọ́ tílẹ̀ ó fi mọ́ ara rẹ̀ ọmọ ṣe kẹ́kẹ́ tó bá tó jílò ó tó lè bá ìnà áùdù zakat ó tó lè ti di pé nàmbà tí bí tó ti lè tí ó tọ̀ ti máa rò pé wọ́n lọ́n à ah! ó tó lè fẹ́ tíráì rẹ̀ lóru ìyàwó tó yẹ dànù ní mẹ́rin àgẹ́sẹ́ yẹn lè fọ́ọ̀sì ìyàwó èèyàn tó lè rẹ́pù ọkùnrin rẹ́pù ìyàwó ẹ̀ ó lè so lè fagídí súnmọ́ ó lè fagídí súnmọ́ tọ́wọ́dá sí pé tí ó jẹ́ ọgbádùn tí ó lè jẹ́ oṣù ìsìn náà ṣùgbọ́n ìmọ̀ràn táwa máa ń fún àwọn ọkùnrin wo bó o ṣe lè calm down ni yóò bó lè ká pé rìnrìn lọ́kọ̀ ìyàwó kó lè já ṣe kéde o kó lè já rí mọ́mí wọ́n sì lè ká dọ̀bálẹ̀ fàárà kò ní àdìdè ká mọ́ dájú lọ mọ bó ṣe dọ́gbọ́n àpíìlì síyàwó rẹ̀ ma bó ṣe dọ́gbọ́n bẹ̀ mọ bó ṣe pẹ́pẹ́ <laughs> kọ́ ọdọ́gbọ́n ọ̀sán bó ṣe bẹ̀ sínú rẹ̀ ó fi ọ̀gẹ́ ẹyin tí ẹ bá ṣe bí mo wo tọ́lọ́ tọ́lọ́ náà ni mo mọ̀mílá sájọ́ nítorí ọlọ́ ẹ̀dẹ́ àwọn ọ̀bẹ̀ ilé bẹ̀ ọkùnrin lè náà tọ́lá gidi ìfagidi ṣe ni tọ́ ọba lè bẹ̀ ẹ̀ẹ́jọ̀ gbádùn tí àwọn afẹ́yìn ṣùgbẹ́ ìtàbẹ̀ bí ń sọ bí obìnrin ti ń kọ oorun ọwọ́ akọ̀jálẹ̀ ọkọ rẹ̀ náà wá gba kádàrà ọsásùn inú ń bí inú rẹ̀ bàjẹ́ ó ń bínú àáfà tó orí ìbínú tó bilio olórí un à wà láìpé màlíkà láàánà tí alìmọ̀lá ìkà àtàtù sílẹ̀ à láti òru àbálẹ́ tọkọ rẹ̀ ti lọ́yá tó ní ọ̀sán náà bẹ́ẹ̀ màlẹ́kà dẹ̀ ń ṣépè fún ọ kí lọ fẹ́ forí gbèpè sí obìnrin ní ìlò kórí ibúbá rẹ̀ ara ni òun ṣe bífẹ̀ẹ́sì bífẹ̀ẹ́sì ọjọ́ òun dàrú èpè màlẹ́kà ló jẹ́ dàrú ṣé wọ́n mọ̀ ọdún tí màlẹ́kà ọmọ wọ́n ní láàánà ọmọ tí ń jẹ́ gbogbo tí ń jẹ́ oore ìkẹ́ àánú ọ

ẹnìkan ní orogún yóò owo ní sàásòwò aso màlẹ́kà jò ní ní ọmọ yẹ ìgbà tó ọkọ orogún ọkọ ìgbà 79 ìwọ ti gbàgbé màlẹ́kà wá ń 79 fọ gbogbo ohun tó lè jẹ́ dùnú àlìbúrúdù alìràhámẹ́tì àníṣẹ́ ìtí jẹ́ oore ìkẹ́ ìdùnnú kọ́lọ̀ jẹ́ ọmọ ìjẹ̀nà sí wo obìnrin tó ọkọ orogún ọkọ yìí ṣẹ́rí bẹ́ẹ̀ ni obìnrin gbà mí fúnra yín lẹ bá yí ara yín jẹ́ gbogbo tí wọ́n rò kó rẹ̀ ni ọlọ́wọ́ sì máa so jìnà sí ọ ní ẹyin tó wọ́n bá ti ṣe nǹkan gbogbo ẹ̀ ọ dàrú ẹyin tó wọ́n bá ṣe bísínẹ́sì yóò dàrú tó wọ́n bá ti ralẹ̀ owó tó ìgbà tó wọ́n bá gbowó rẹ̀ owó tó ní yá ẹyin àwọn ẹlẹ́yẹ àwọn ayé ló ń sòun orogún yóò wọn sọ àsòun orogún ìyá kọ màlẹ́kà ti ṣépè fún gbogbo ndị tí kò lè ṣẹlẹ̀ sí ọ láyé ó tó wá kú kó dé ọ̀dọ̀ ọlọ́run ṣékè ọlọ́run tó máa jẹ́ tiẹ̀ ọlọ́run ní ọ̀dájọ́ ọ̀run torí náà mo rẹ̀ ẹ̀yin obìnrin ẹ kọ fọkọ yín o kódà tá ìlera bá bẹ fún yín ọkọ ni o ẹ má bínú torí ọlọ́run ni ẹ lè kó a ti gbọ́ ní owó àsìnjó ni wọ́n lè túmọ̀ naa gbogbo tí ń jẹ́ oore tí ń jẹ́kẹ̀ ọlọ́wọ́ máa gbé jìnnà ẹmọ́jọ́ ọlọ́wọ́ gbé kì jìnnà sí mi wà láì ní ẹ̀kọ́ oorun ọ̀rẹ́ mi ni ara mi ọ̀yá mi ilé gbádùn rẹ̀ ni nǹkan báyìí ló ṣe mí ni àdánwò báyìí ni ẹjọ́ mọ̀bẹ̀yìn torí ọlọ́ sọ ẹ̀kọ́ kan náà inú ti ẹ̀ náà ọmọ àdùnkì ṣùgbọ́n lómi wọn máa máa kọ oorun ni so orogún ìyá rẹ kó ń fi ọ ìwọ ló forí gba èpè màlíkà torí náà mo rẹ̀ yín obe ẹ má kọ oorun fáwọn ọkọ yín o ìbéèrè táwọn obìnrin wa máa béèrè ẹ́yìn àwọn àfáà náà máa boró do àwọn a sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfáà ayé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ husband làáfáà tí wọ́n gbàlérò bí o gbogbo ẹ̀yin ọkọ tẹ̀ ń bẹ láyé ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run lára ìyàwó yín èmi náà wà náà yín bẹ́yìn ṣe ń gbádùn àwọn ìyàwó àwọn náà nídìí ìgbádùn lára yín àìgbádùn yín a máa fà àárẹ̀ sára tiwọn náà a máa fa káwọn náà máa bínú a máa fa ìbànújẹ́ sáwọn náà lára a máa fa depression kódà ó lè fa kífùnpá àwọn ọ̀gá mo rò gbọ́rọ̀ mi yé ẹ̀yin náà mọ́ forun dọ̀yàwó pàápàá ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti lé kọjá àyàwó kan ẹ bẹ̀rù ọjọ́ tẹ́ pàdé ọlọ́run tẹ́gbẹ̀ ẹ̀yin lè wọ́ ìwọ níyàwó méjì ọwá ń gbádùn kan láàrin oṣù kan oṣù mọ́kan lẹ́ẹ̀mejìlá oṣù mọ́kan lẹ́ẹ̀kan àbẹ́ẹ̀mejì ìwọ gan mọ̀ pé eléri gbogbo ní ọ ọmọ pé eléri ibú ní ọba wọn o yawọ kan àbàndọ̀ rẹ̀ ọwá ń gbádùn kan sọ́ọ̀mọ̀ pé èso lórí eré bá ń wo sọ́ọ̀mọ̀ pẹ́gbẹ́ rẹ̀ ọ̀wọ̀ náà jáàmà mọ̀ ẹgbẹ́ èyàn ò sì lè wọ́nú náà sọ́ọ̀mọ̀ pọ̀ mọ̀ ọba ọmọ pọ̀ ń kọ lẹ́tà ibú náà ni wọ́n á níyàwó méjì mẹ́ta mẹ́rin kan sọjú àwọn nìkan ọwọ́ á kan àsìkò ọba wà lọ́dọ̀ lára rẹ̀ ò ní yá ìgbà tó o bá wà lọ́dọ̀ wọn lọ́fẹ̀ẹ́ mọ́ ọgbẹ́ tọ́lá fọ́kẹ́ mi wà láì máa pọ́ǹpù lójú tọ́lá sọ̀rọ̀ wà láì máa nata ayé ẹ̀ta yọmọ̀rúgà bàbá fádéjì ẹ̀yà ajá sọ́ra fún olórí ìwà àwọn kúndìbò mi tí wọ́n ti gbádùn fẹ́ rínú tọ́fà ni wípé bọ́lọ̀ ń ṣe dọ́kùn àtòmí ọyàtọ̀ nọmba one ọkùnrin ní máa ní bùkátà jù sóbìnrin ọkùnrin èé ṣe nǹkan oṣù aróbìnrin tí ń fi jọ méje jọ mẹ́fà jọ márùn-ún ṣe nǹkan oṣù gbogbo àsìkò tóbìnrin ṣe nǹkan oṣù haramu ni. ọkọ rẹ̀ ò wọ ojú ara rẹ̀ lọ lẹ́yìn pé wọ́n lè jọ ṣeré kan jọ tagé kan gbádùn ara wọn ìyẹn ìdẹ́ dàbí nọ́mà kí nǹkan wọnú nǹkan yẹn àáfà wa máa gbọ́ mi o àsìkò tí wọ́n ń ṣe nǹkan oṣù ọ̀jì máa ń lọ lè gbà mí ó lè jẹ́ gbà ní tọkọ rẹ ní ọ̀ràn rí báyìí jẹ́ ọ̀ràn jù ìtó lè fa kí wọ́n rí menstruation wà ń ọmọ ń ṣe ọ lóṣooṣù kìí ṣe àfáà rẹ̀ ẹlẹ́kejì tóbìnrin bá fẹ́sẹ̀ bímọ àfáà tí èbá aṣọ́bẹ tó ti ya ọ̀kànràn burúkú wà lẹ́ọ̀wọ́ kóbìnrin ó bímọ lónìí kọ́ wá díjọ́ kejì kó ní ó sì dàbí káàfà kan tó súnmọ́ ni ẹgbọ́njẹ́gbẹ́rẹ́ ah olórí ìwé ẹ̀ mo ti ní ìní ṣe máa o wà láìsí gbélé bí elé ìrọ̀rùn ìtòníjó súnmọ́ ìmọ́láyé ah, nígbà wọ́n ní kọ́ọ̀bù obìnrin kan bí ó ti fẹ́ bímọ wọ́n wá plé rẹ̀ fún ó ní à èmi tí mo sọ bẹ́ẹ̀ rẹ̀ ó ti ní à sẹ́ni mo sọ bẹ́ẹ̀ ní ìmọ̀ àwọn pọ̀pọ̀ ọ̀gbọ̀n náà làwọn ti rí kọ́ọ̀bù ẹ́ẹ̀dì kó bèèrè tó ẹ̀sẹ̀ bímọ ìnira kan bẹ́ẹ̀ fún yes or no ó dídí èèyàn lọ bá ààyè tòóró ayé kí la pè jẹ́ mọ́ ayé kí la pè ó ààyè tòóró ẹ́rì pé ẹ̀jẹ̀ tó ń jáde lára ìyẹn ní nefas obìnrin ló jẹ́ pé àárín forty days ní tọ́fẹ̀ àìsí obìnrin ní ìwọlé sí mẹ́rin nefas ẹ̀jẹ̀ ẹ̀dínmọ́ forty days thirty nine thirty eight thirty seven thirty twenty ten nine eight seven tó obìnrin lè jẹ́jọ́ mẹ́ta ẹ̀jẹ̀ nefas ti dá ibùn kọjẹ́jọ́ kan àárín nígbẹ̀jẹ̀ nefas gan bá tó dá obìnrin mi lẹ́kẹ́ wọ́n sọ operation fún ni wọ́n la ojú ara rẹ̀ àwọn ọmọ tí ń pariwo ìyẹ̀yìn ìyá àwọn ẹbá àkójútó wọn kọ́ mọ́ sọ bí ìdí ariwo jọmọ́ ẹ́rì pé rú omi pé bó ṣe tún bímọ wọ́n la ojú ara rẹ̀ ni ìnira míì tún bẹ fún tọ́kọ bá tó fẹ́ súnmọ́ gan ó lè máa pariwo gbogbo eléyìí fàkọ́jẹ́ pé ọkùnrin máa ń sábà ní bùkátà pọ̀ ju obìnrin lọ yẹn jára kọ̀kọ́ ẹlẹ́kejì ṣẹ̀ríà òṣèpé pé tóbìnrin bá kọ oorun ẹ̀rí wípé ọkùnrin ẹgbọ́ dáadáa o nínú àdámọ́ òun la darí òun ni dráìfà tóun bá kọ oorun inú ìyàwó rẹ̀ ò ní dùn kò ní tẹ́yàwó lọ́rùn ṣùgbọ́n nira yẹn ò kì tó kóbìnrin ọkọ orun fókí ní ọkọ àwọn àlàyé mi ìta tó lè fi wéra wọn ọkùnrin bọ́lọ̀ ń se dá wọn wàhálà ni wọ́n ṣe kú ìlàfẹ́ sọ fẹ́yìn ọkùnrin náà pé ìyàwó mi ti ń kọ orun tó jẹ́ pé lóòótọ́ kìí ṣe kó yín lẹ yín ìyàwó tèmi ò ṣiṣẹ́ bí akúra tí a ní rẹ̀ mí iṣẹ́ tí mo ṣe lónìí ti pọ̀ jù iṣẹ́ òkòwò ló ṣe ṣé sẹ̀rẹ̀ láti jẹun fámìlì sẹ́ni kí ìsanwó gáàsì ni èmi kí ara ìtẹ̀ wà lé mi èmi kí ìsanwó ẹja ìsanwó òróró ìsanwó ata abẹ́ra sọ́ọ̀bù ìyàwó kan sọ fún mi wípé ẹ wàhálà mi ti pọ̀ jù lónìí mo lágilé mo tún kó kànga oko pọnpọn bídí so pé tá a lọ dẹ́kìnlá kó lónìí ó ti rẹ̀ ní bàjẹ́ bàjẹ́ kọ̀sáyé kankan mọ́ <laughs> irú rírẹ́ òfòwò ni gbogbo ẹ̀yin ọkùnrin aládẹ̀wò náà tẹ́yìn náà wà responsible ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ wá sọ àwọn obìnrin iṣẹ́ tọ́lọ̀wọ̀n yàn wọn ẹ wá sọ wọn dì obìnrin míì ti ń kọ orun kèése kó fìyà jọkọ̀ ó ti rẹ̀ ní lóòótọ́ iṣẹ́ ọkùnrin a-t-il àní ìbàtàn fẹ́ bẹ́kì súnkú ọ̀dọ̀ mi á sincerely mo láàrin kan inú mi ń bàjẹ́ mo ń wo àwọn ẹ̀yà tí wọ́n rú pọnpọ́n abírísogé gun òkè á mo rú ọlọ́wà lẹ́yàwó mi kódà yìí àrọ́mọdọ́mọ àmì ọlọ́mọdé wo ṣe tún ẹwà bọ̀ pọnpọ́n abírísọ pé òsì fún mi ẹ̀yìn ọkùnrin ilẹ̀ Yorùbá lẹ́yọ lórí gbogbo máa fẹ́ ti gbéyàwó ọkùnrin tọ́jú lórí ire kì sínú bracket olórí ire tó wà responsible yóò mọ̀ olùpapọ̀ àbílí sọ pé pọ́pẹ́ sọ pé it's too hard for bẹ́ẹ̀rẹ̀ náà ọkùnrin ní olùpapọ̀ àbílí sọ pé kú oòrùn fún ni kì í sẹ́pẹ̀ fún wọn ọlọ́ndà ọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin ó kò dẹ́kì obìnrin wá bẹ gbọ́dọ̀ pé olùpapọ̀ àwọn obìnrin ń ṣe alábàárù lọ́jà àbá ní gẹ́gẹ́ wà láì wọ́n ń ṣe alábàárù wọ́n ti wà mọ́túwá ládùúgbò mùsùlùmù wọ́n wà ní sọ́kà mo tó dáwọn tó lò jáàbù nílùú ìbàdàn yìí ẹ̀yin ọkùnrin ẹlẹ́gbẹ́dẹ́ ìjẹ̀wájú ọlọ ọkùnrin ní ọlọ́wọ́ àwọn mẹ̀lẹ́ kọ́ ọ̀dẹ̀ sáyé yìí ta lò jáàbù ọmọ lórí ibú ni. iṣẹ́ tó lọ rẹ̀ obìnrin ẹ̀sọ́ obìnrin lórí ibú ẹ̀sọ́ wọn dàfẹ́ wọn wọ́n jẹ́ títì náà ọmọ ẹ̀pọ̀ lóòlù. àwọn ọ̀gá tó mú wọn túmọ̀ wò bí o lẹ́yìn bó ṣe ń ṣe wàhálà tó ń wo tó máa tó ń ṣẹlẹ̀ bí èso tó ń ṣẹlẹ̀ fún ọ táwọn kan náà wọ́n yá yẹn sọ fáwa ó ní sáà torí gbọ́dọ̀ yín bí ìjọdọ̀ àfáà ni táwọn bá tẹ̀lé wọn lọ sáìtì gbòmí wọ́n ó bá wọn sọ̀rọ̀ lẹ̀ táwọn bàbá kan bá wọn sọ̀rọ̀ wọn mi òde ebo òde pẹ̀mpẹ̀ bí so pé gbogbo ẹ̀yàn ọkùnrin tẹ́ ẹ̀ fún kàkà sílẹ̀ ẹ níwà àtúrẹ̀ ìtọ́jábọ́ ààrẹ ti nǹkan bọ́ lórí ilé inú àwọn tó tó jẹ́ ọ̀gá tán kó wá lọ owó tó bẹ̀rù ọlọ́run lórí gbogbo ni wọ́n sọ́lá ti ní páwọn ọdún àwọn ṣe dẹ́kì ọdún aago mẹ́fà àbọ̀ wọn wà ní èdè fún ẹ lówó kí lè òbí ṣe kí ni o wọn àmọ́ bọ́ọ̀mù kan nù yàrá sọ́lá jẹ́ ọkọ̀ bíi ẹbí wọ́n tó wó wọn láta màmá owó sọ ẹyin three five ni ní ìbáyé ti five hundred kún ah, ẹsẹ̀ ọkọ mi yóò tó wó láta ata five hundred naira ọ torí náà ìwọ́tọ́ ọjọ́ mi mọ̀ ń sọ tọ́lọ̀ fi lè mọ́ láàánú ọkùnrin ni o ọkùnrin lódodo ó lè mọ́ jẹ́ kọ́ fẹ́ kọ oorun fún wọ ìyàwó ẹ̀ ṣùgbọ́n ó ti wà ó ti ara rẹ̀ torí òun ọlọ́run ni kò ṣe wàhálà kù wàhálà límọ̀ olúdìlàwù rísíkù wúnà wàkísíwàtù wúnà bìlìmàrú ọkùnrin yóò ṣe wàhálà kù sọ wá nígbà gbogbo owó tí ń báná lórí àwọn ìyàwó mi àtọmọ wà láì ọdá mi lójú ọdẹ ti fẹ sọdá kọtù jẹ́ kí ní òtèmí ọba dé inú mi máa ń dùn tí ń bá lórí ìyàwó àtọmọ mọ kànú àdìsí ni kìí fẹ kọ áfúdọ́lù sọdá owó tí ń báná lórí ìyàwó àtọmọ mi ó lóore ju owó tí mi ra lọ. kí n náwó lórí ìyàwó àtọmọ mi ó lóore ju owó pẹtrol mọ́sálásí lọ kí náwó lórí ìyàwó àtọmọ mi ó lóore ju kí n sanwó èèyàn lọ múra lọ ànábì lábúdọ́lù sọ́dá kọ̀ ní sànábì ọmọ àparọ́ ni torí náà gbọ́dọ̀ máa náwó lórí ìyàwó àtọmọ ìyẹn ò lè rìdíùsì wàhálà àti kúdórógbó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kàrí àwìlẹ̀ ibi tí wọ́n ti lọ ṣiṣẹ́ lọ́sàn yàtọ̀ sáwọn sórí pẹ̀pẹ̀ bí ìsopé náà àwọn eléyìí tí wọ́n ń CAC náà sórí àwọn ará báńkì ẹ kanísì mọ kanísì kan láìpẹ́ wà láì ní òmìnira bàjẹ́ obìnrin tó ló bímọ mẹ́rin báńkì ló ti rìtáyà ọkọ rẹ̀ náà báńkì ló ti rìtáyà ọ̀gá rẹ̀ kan nígbà sẹ́wọ̀n kí báńkì ọ̀tọ̀ọ̀tọ̀ ni báńkì tóhùn ti wá ń ṣiṣẹ́ nìfẹ́ dákọ báńkì yẹn ọ̀gá ti báńkì yẹn ni máa bá a sùn kí máa bá a ṣe máa ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bí ọ̀gá báǹkì yẹn lónìí ọkọ̀ tí ẹ̀ tó wà responsible o ajẹ́pàwọn olórí ibú omi tó gba ṣẹ́gbà náà bẹ àwọn olórí ibú ọkọ̀ tẹ́lẹ̀ wà responsible ṣùgbọ́n torí ilé òkò tí ń ṣe nígbà wọn bá ṣe àkáǹtì sẹ́rọ̀lẹ̀ tí gbogbo ẹ̀ bá balance àbí ọ̀balance òun àtọ̀gá náà jọ lọ hòtẹ́ẹ̀lì wọ́n jọ lọ restaurant wọ́n lọ inn wọ́n lọ nígbà wọn jẹun tán wọ́n gbà rẹ̀ bọ̀ sínú yàrá ọ̀gá òwò láta kí ló wá jẹ́ kí ọkọ rẹ̀ ní òkú náà gbogbo ọmọ mẹ́rin tó bí àwọn ọ̀sán olówó ni gbogbo wọn jẹ́ ìyàwó báńkà ọkọ òrìgínà báńkà ọkọ onísìnà ọ̀gá báńkà ọmọ wa pẹ̀pẹ̀ wọ́n lówó lọ́ba àwọn ọmọ wa lọ ìlú èbò bàbá ìtòrò kó wùlò wọ́n wá bèrè pé gbàwó làwọn jẹ́ their father has retained them who is their father ọ́sà jẹ́wọ́ pé ọgọ́ òun ní báńkì tóun ti rìtáyà ìlú lọ́mọ wọn lọ́kùnrin yẹn ó kò láàfù àáfà ó kú láàrin ọjọ́ díẹ̀ gbogbo ọmọ tóun ti rò fóun bí láyé tó ti dàgbà tí ọ̀fẹ́ tó bá lọ fẹ́ yàwó gan ọlọ́gbọ̀n ní jèrè gbogbo ọmọ tó bá bí láyé kò lè jẹun wọn mọ́ ìbànújẹ́ ni ó sì fi sọ wọn pé à ẹwà tẹ́wọ́ mi náà ta tó fà fúnra wa náà torí náà àìfilà náà kó tọ́ ọkùnrin ó yé ọlọ́run o ṣùgbọ́n táàrọ̀ àwọn ọkùnrin ni pé ẹ mọ́ wọ̀lẹ́gbẹ̀ẹ́ lọ́rùn ìbáàrọ̀ àwọn ọkùnrin ẹ mọ́ sọ̀yàwó onídonésínà àdánwò mi tá à ń bá yí òun làdánwò àwọn ọkùnrin tí wọ́n ń fìyàwó lẹ̀ tí wọ́n ń wá kíjẹ ẹ̀mọ́ rọrùn tán tráfù kì wọ́n dẹ̀ fìyàwó lẹ̀ gbogbo yín náà ọlọ́mọdọ̀rọ̀ yín ó dàrú wájú ọlọ́run

ìyàwó náà ti dó ń fìnà ẹjọ́ àmọ́ tàrà yín jẹ ọkùnrin míì náà tóun náà lóun wà nílùú èbò àbóun wà níbì kan òun náà ṣe sìnà lọ́wọ́ ètò òun náà ṣe sìnà ọfara nira rẹ̀ ó sì ro kí láǹfààní owó òkò tó orí ara rẹ̀ ṣé wọ́n náà owó láàmú wà kí ìgbádùn méjì ń bẹ fún wa náà ìwọ tó rí méjèèjì láyé ọ̀rọ̀ rẹ̀ oúnjẹ àtòbí abáyẹ́sọ̀ ògùn kí ìmòbè ọwá lọ lú èbò ọwá jẹ ìtí òkú tí èbá sọ ó sì mẹ́ ọ̀gbàdún obe ọ̀gbàdún ayé àfà kí mo lóòfẹ́ ó fìyàwó lẹ̀ ọwá rẹ̀ dúkẹ ayé ìwọ fúnra rẹ̀ tó ọba jẹ́ ní ọlọ́run ni mò ń sọ o ọwá ń lọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta márùn-ún jù bẹ́ẹ̀ lọ fẹ́ lò léè tó ọba jẹ́ ẹni ọlọ́ ìwọ wà níbi odi rówó ọ̀n jẹun kí òun gbo mọ́tò ọ̀ọ́ra sọ àní gbo mọ́tò làlújẹ náà ojú ti mọ́tò òkò rẹ tó o fẹ́ kẹ́rù làlújẹ náà ni ìgbà tó làlújẹ náà kò sí wàhálà sáìsẹ́ láyé yìí àfà tó bá lọ fẹ́ nìkan ẹtì ríra yín ọlọ́ọ̀tí gbé ẹtì wo ra yín gbà tẹ́ wo ra yín lórí fídíò kọ́ọ̀lù àlùjẹ náà sí wàhálà sọ̀rọ̀ mi yé àdìsẹ́ làlújẹ náà sẹ́ á mọ̀ jẹun ta lọ́ta kò wà àjọ lálùjá náà àlùjá náà àmọ́ bóbe èso àfẹ̀yàwó wá torí bọ́ òwò òkì ọwá ń gbádùn ayé ọ̀n jẹun ọ̀n wọṣọ ọ̀n ra bàtà ọ̀n ra fóònù ńlá ọ̀n gbọmọ́tò bá sùn ìyá o ṣùgbọ́n pọ̀lọpọ̀ tó ń yọ ṣe ẹ mọ̀ sọ obe ọ̀rọ̀ yín la kà o a parí o a parí ẹjọ́ mẹ́jọ tó bá ń kọ oorun fọ́kọ èpè ni o ìtumọ̀ ẹ̀jẹ̀ ni pé ìwọ obìnrin ìkẹ́ kó máa ọ gbogbo tó tó bá o képe o torí náà kàlùfọ́ lọ rọra wọn o oṣù ra oṣù mọ́kànlá lẹ́bi torí pé ọpẹ́ láyé mọ́gíríbì ti wọlé so a lọ kírun a sọ̀rọ̀ díẹ̀ pa Ramadan jọ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ ká mọ̀ àwọn tí olóore wo láṣe àwọn ẹ̀kọ́ wo lọ́rọ̀ mọ́ra àwẹ̀ sàárì ìsínú àníyàn bó la ṣe ń bẹ̀rẹ̀ àwẹ̀ tọ́ra àwọn ká tó ti mọ́ sùúlẹ̀ àwọn onífẹ̀ẹ́ inú àwọn ọ̀tá Ọlọ́run gbogbo ẹ tó bá ti mú déètì ilẹ̀ báyìí tó sọ pé ìjọba ìlé àwẹ̀ ń bẹ̀rẹ̀ olórí ibú ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ẹ̀kọ́ ti mú dé ìbílẹ̀ kò lè jọ̀rọ̀ ọlọ́run sáàrẹ̀ rọ̀mọ̀dọ́n sọ lọ́wọ́ sọ́jẹ́ pọ́lọ́ ló lè yọ oṣù àgbélé mọ́ yóò dùn àbáwẹ̀ rọ̀mọ̀dọ́n tiẹ̀ àbí ti fámìlì ẹ̀ jọmọ́ àwọn òtí ilé sọ pé jọba ìláwẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ṣàbá gbé olóde jẹ́mọ́ odìmọ́kànlá on the 17 February ṣàbá máa di 29 tọ́bá rọ́sù á bẹ̀rẹ̀ february eighteen tí wọn ọba rọ́ṣù àwẹ̀ bẹ̀rẹ̀ february nineteen àlàyé táwọn afẹ́ ni ọlọ́run máa ṣe lò tá a bá rọ́ṣù á bẹ̀rẹ̀ àwẹ̀ ṣé wọ́n sọ déètì wọn lábẹ́rẹ̀ àwẹ̀ báyìí tẹ́nì kan bá ní déètì báyìí lè jábọ̀ tí mo gbé ọ̀tá ọlọ́run olórí gbogbo ìsìláàmù lẹ́sìn kìí ṣe ẹ̀sìn àfáà kan àbẹ̀sìn ilé kéwù kan kìí ṣe ẹ̀sìn ẹnìkan ẹ̀sìn bá ní jẹ́mọ́ kálọ́fẹ́ ṣe ìsìláàmù fún kálọ́fẹ́ bẹ̀wẹ̀ fún sùlùtọ́ọ̀nù Sókótó àwọn olórí mùsùlùmí nọ́mbà wà Nàìjíríà àwọn ìdẹ̀nìjọba recognize sùlùtọ́ọ̀nù kéde ẹ̀sìn rọmọgọ́nà nìkan ni sùlùtọ́ọ̀nù kéde èmi ò lè mọ̀mọ́ nítọ̀ Facebook page National Mosaic Committee èlé mọ́ láìkẹ̀ èlé mọ́ fọ́lú ẹ̀ gbogbo ọdún ni wọ́n sọ pé déètì tó dé báyìí déètì bí yọ báyìí ṣùlùtọ́ọ̀nù wa tó sì wà bẹ́ yìí tá a bá rẹ́nìkan tó ń takò ó ti sáàfù bínú ọlọ́run ṣùlùtọ́ọ̀nù tó wà bẹ́ yìí tó yàtọ̀ pọ̀ ẹni tó yùnáìtì haúsá yorùbá yíbò àìmọye ìnáwó náà ti pè wọ́n wálẹ̀ yorùbá tí ò lè mọ́ tí wọ́n lè mọ́ wà ìgbà mùsùlùmí èmi wà ní àwọn délégétà lọ bá wọn lóòtẹ́lẹ̀ àjọbọ̀ àjọsí gbogbo ẹ̀ This sultan is too simple, very loving. Ó nífẹ̀ẹ́ kí Yorùbá Hausa ká ṣọ̀kan. Kí lẹ fẹ́ máa dá wà láàrẹ̀? Sultan nìkan lọ lágbára láti kéde sí àrósù àrósù. Gbogbo àwọn àfáà tí wọ́n sọ dáadáa, àwọn ti wo ìràwọ̀ kan, àwọn ti lo technology. Lábárọ́kà lọ́wọ́ kí technology kan. Saudi of technology, àfáà kọ́ sọ bá tí wọ́n bá bìdà kọ́ lọ Saudi kọ́ lọ kéde torí pọ́wà Nàìjíríà ni àwọn tó ọmọ kéwùjú ọ̀nà òsè Saudi ni wọ́n bí ìyàndá kó se náà Saudi àfà Nàìjíríà náà ni lọ́lẹ́fẹ́sì pọ̀ ń wí lọ sí Saudi kọ́ sọ kéde péjọba ìlà abẹ́rẹ́ àwẹ̀ nítorí bá tẹ̀lẹ̀ sí ọ̀padà wá sọ fún alọ́dún tí ń bọ̀ so ẹ̀yin mùsùlùmí òdodo ìtọ́ka àwa níjọ́ tí sáà bá di 29 àárẹ̀ tí wọ́n róṣù wọ́n bá róṣù kí làwọn ṣe jẹ̀mọ́

wa rahmatullahi wa barakatuh